الحمد لله بدي شيء الله تبارك وتعالى إذا بنا صاروا إذا بيت دين إذا شوفنا ونجنا إذا رمضان كل يوم على كله إنسان وكوالي إنسان غير كل كادم وبا إبادة شيء كل سلام علينا. آمين. ولا بركة káàkiri òun ti dẹ́rù ọjọ́ tó dẹ́rù ọjọ́ tó ọ̀dọ́ wa ní àárín àwọn àdìsá ní àárín ètò ọjọ́ aláwọ̀ bí atọ́ ọ̀nà wa kí àjọ ọjọ́ ní gbogbo àwọn àgbàdá ní gbogbo àyà bọ́ ìgbẹ́ bí àjọ àǹfààní wa ní ọjọ́ náà gbogbo àjọ ọjọ́ ní ìdájọ́ ọ̀rọ̀ wa ọ̀dọ́ wa fà máa ní ibi nígbà ní sí muka bayan kwanani biyu da yana ya ga Qur'an Al-Rama Al-Hasan Al-Hadi Iyad kuma ya ga Qur'an ta ka gudu sa Imam Maryam Al-Rabi kuma ya kulla Qur'an wa bismillah ajara ne na da yawa في الجوائز من شاكر الله وبركاته وبركاته وبركاته وبركاته وبركاته بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم أكن من المرسلين على صراط مستقيم فقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا أغلالا فهي إلى الأبطال فهم مطمئنون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 تميشن يا البركة عبدي بيجي أمال بركة بتيه النية و وقال تمدك يا شكرا خالصا لوجهه عز وجل مجامي تفسيري كايا بسنة رمضان وضعي عشان وشان سورة of the most famous surah in the Quran, Surah Qudun Qanayon Tabal, the Lion Tabal, and as much as the Quran Nemo, ayoyi yàdé yíyẹ wà má ti ẹ̀sìn bò má ìsọf ọ̀nà tó yàsìn ìdí ìsúra tòun dúdú lẹ́yìn àmì sóra kùrán ìdí òun kàá tó ń ṣe sóra tòun dúdú lẹ́yìn kànú. ìdí àmì sóòrò èdè mú bíbélì àtàwọn àtàmì káfíìrì bàtà àgùnà ji ayé èsì mẹlẹrú mi tọ yàtún lẹ́nu kàràtọ wa wọn yí wọn abájọ rẹ ṣíun yàtún kìrẹ yìí alùpùpù àmọrù lè ọgẹlẹyìn dẹ ẹwùmọdún yọwọrọ nìyẹn. مادون شادنا بيلرون دنون به وتا ما شرون دو يومنا كي بومو دو دوغي بينا تون هوا لكما شرون ممدو بابيو تي وجيبو دا ما بوكنا يودا ومما كنا دا ojú ànàdó màá mọ̀ ẹ́ polí arziki ọmọ náà lọ sí ọmọ dání tó agbá àtàwọn ilé nígbà wọn mọ́tò ọmọ náà hmm. wọ́n fi kó dẹ́ nàìjíríà yìí ní ní àwọn pé nàìjíríà abúmọ̀fẹ́ àwọn pé nàìjíríà nìjà hmm. ẹnu ẹ̀yìn ọdún àkànyà àtọ̀dù ẹnu ẹ̀yìn ọdún alùlẹ̀pẹ̀hùn ìyálùlẹ̀pẹ̀ àkànyà ọ̀gá ọkọ̀ọ̀kọ̀ dóbi òun àṣọ nẹ̀ẹ́lẹ̀ tí ó ti tó yí ilẹ̀ òwò rọ́mọ márùn ún nínú àwọn òwò ọ̀gá ilé ilé dóbi yí ó ti tó lẹ́ẹ̀ máa dọ̀ mú òwò lẹ́kùn sí ẹ̀rọ ẹ̀bí ẹ̀ máa dúpọ̀ nù ọgbọ́ òwò kà mọ́ yẹ́lẹ̀ tó máa fi ìyá abájọ́ ọ̀kẹ́ má gbẹjọ́ dẹ́gbọ́ ayọ̀ ẹ̀rẹ̀ mi ànàjìn nùbàjìn máa do ẹ amade do ẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yìí dẹ dókítà nígbà bíẹ́ni ojú ẹ ikọ̀ ṣàbà àmọ̀làmọ́ olé olé òparí òun nà lè jẹ́ ní hàtì nà sí ní overbeat tẹ̀bí ẹ má bọ̀ nẹ́nu wò tẹ́ọ́lá eyín ẹ̀ mú pirate ọ̀ ẹ̀ sínú mọ́ ẹ̀rọ rẹ̀ cardiac arrest ni heart attack ní kí ló bí ń dúró kó náà lè kú kí owó tí ọjọ́ owó ṣíun nàgbàjì pé ànàjì náà wò máa rúkọ náà rọ́mọ̀ sọ mọ̀mílà dúkọ náà bá màá ní dúkọ náà àmọ́ ọgbọ̀n kàbọ́gbọ̀n ló pé òbí àmájú ọkọ̀ máa ló pé òbí ẹ̀pà pò àmọ́ ọgbọ̀n ọ̀gá tó dọ́ ọ̀gá mà tó yọ ẹ̀wọ̀n náà kà náà lóbi rẹ̀ ìṣe àkẹ́wọ̀n náà tó kìí ṣẹ́wọ̀n ìrìn ọ̀rọ̀. Ebili mọ́ mi ń dára mọ́yà kó lọ. Ẹni kìfẹ́ náà èèyàn rẹ̀ kété òun á sí rẹ̀ ìṣẹ̀ èèyàn rẹ̀ kété òun á wò ó o. Àmọ́ òwúgbó kàmí ni ọmọ yà mí lọ ara yín. afakwa mungu la du ni kumacheto du ewe won e kumacheto di malaria e kumacheto di ọ̀gá jójójòjì kìdọ́lù nà pípé máa dúsù kọ́lọ́lẹ̀ ẹgbẹ̀ mọ́tọ̀ bọ́kó bí àfíríkọ̀ ọmọ nẹ̀mán kìbìlẹ̀ ayé òzùmọ́ nínú ọ̀gẹ́nẹ̀ d5 máa ń mọ́ d5 òṣìbọ̀lẹ̀ 5 toro ma mọ bí wọ́n yí dàbí àìrùn náà màtí òwò yẹn yọ yín tọ́lọ́sọ̀ tó bò àyàmú pàjẹ́ toro ma bí sẹ́wọ̀n máa dùn má ẹ̀rọ mú máa bí ti abájọ yín gọ́nà kìrì kọ́mọ̀n máa bí ti kùrì benilin kọfàí kọflin ó wẹ̀ ọ̀dẹ́ ó wẹ̀ ẹni kò kọ́ dàkàyàwó dọ̀mọ̀ gọ́nà kàmùkẹ́bìlì dùn ọmọ máa wọ̀ yín ní ọgbẹ́ni ogun dífà gidẹ́ máa nìyàn jọpọ̀ máa ń kó yé làkàtàrà mà á dá mọ pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ tí háì máa ń tó dé háì máa ti wà máa lẹ́yìn tọ́gẹ́lẹ́ nìdẹ́ ìyá tí ń má ti agbádùgbò nẹ̀ mú ọjọ́ rẹ̀ ìyá tí ń wú kó máa nẹ́dùn gbóhùn nẹ̀ mú ìmúdànà bí ṣe ìtàn àmì ìbì ní àmì máa lẹ́ni màmá lè gbàgbé yìí náà bọ̀rọ̀ ọjọ́ ọ̀nà tẹ́ ìtọ́ níbi rí àmọ́ yẹn kọ́ tẹ́lẹ̀ tí àtọ́ níbi rí rẹ̀ màá níbi ṣìkú lè màá bí ṣìkú wọn mọ àmàrúlọ rẹ àbúkù lẹ̀kẹ́ àtẹ́lẹ̀ mọ gbogbo nógun yóò kọ́ tẹ́ wọn má màá wọn nà pa wọn má bẹ̀ká màá yẹn jẹ́ bíbí màá bí ṣìkú wọn lọ náà ilé ń dùn àti ìyẹ̀tí ìṣẹ́un bíbí ń ṣe yìí ìyẹ̀tí ìṣẹ́un bíbí kọ́ láwọn ebi ilé ìdùn àwọn ọ̀nà máa yóò dùn lọ́nà kò yí ọbẹ̀ lórí kìí máa tà bẹ ká máa tètè kó ṣe bá máa tà pé kù màá ní gbẹdú yìí mẹ́rẹ̀ máa ẹ̀ ó wù ẹ̀wù máa bóòlẹ̀ abẹ́kíkọ́lùkọ́ ní kúdú pàwọ́ àwọn àtàjẹ́ ayá yìí àmọ́ màá ní dúkọ́ nẹ̀ yìí ní abẹ́kọ́mọ́ dúkọ́ nẹ̀ ní pẹtrol ó nà yìí ní wọn pọ́lá wọn. ilẹ̀ mdùnmọ̀ àkànnẹ́ dúkú jẹ́ pẹtrol kúmọ̀ àtàyè òun kẹ́hìn ẹ̀bí ẹni kí àà ọgẹ́lẹ́ ni ìyà àti òkìlẹ́ yìí dẹ́yìn ìyà àti òkìlẹ́ alùpùpù mọ́ lẹ̀ tàbí má lẹ̀mí ọ̀mẹ̀mẹ̀lẹ̀ àdùkà ó mú ẹlẹ́ràn àyà ta ọmọ àbáyọ̀ rẹ̀ orúmù yà fi ń èkó yà fi ń tọ́ǹkì àti rámà bàbá àbàbà yọ ọ̀mẹ̀mẹ̀lẹ̀ ọmọ àyà bọ́dẹ̀ kò sẹ́ni mi yóò dodo ìsẹ́nìfàá abbreviative letters two abbreviative letters ọ̀hún dẹ́ẹ̀.

ya ti kidai ma ba da bane ko na melo ma ki ya ti wal qur'an al hakim ya bikra lage inna ma ki ya ti والقرآن الحكيم الياسين يلسين أبسي إدغام في واو لا أكون رمو أكيد رمو أكتا ياسين والقرآن الحكيم nadhani yasini walqurani alhakim sini walqurani alhakim akunu nahiramo iraa abi ishaqa bainafr bin asim ama beele e izharu nun yasin walqurani alhakim kagbayo dodo abu amr kpai ames hamza amasi agba ọbẹ lẹ abalẹdẹ ẹwọn lè tọgba ẹgbà kira ayé òmùnẹ harun al-awar kpai muhammad ibn ياسين وال مغالف السين هي بدون نون إذا بالغول في سين وال مغالف ياسين وال بإدغام بإدغام و ها إيه كامو جنرال ياسين

تدعو إذا من حروف المقطعة أمي abbreviated letters yawa iri ƙura'ani da usiane ƙura'ani da bai zaune omela ami uwe di kallahu ya yi zumadu ta breviative letters to gunye omele mati amu gunye omele le ami mele mi ƙura'an ma yi in constructive way كاتني سر نفس حكيم قاطئ له سر أما نفس حكيم قاطئ له سر أما إبراهيم تفلت أفلام هذا كونستركت واجب نفس حكيم التكسوال word from the Lord of the wisdom. Àmẹ́ olóbọ̀ ọ̀rà èsì wa gbogbo odò náà kà. Ọ̀ọ́tí ọ̀nà ọ̀rẹ́ òjò ọ̀rọ̀ ẹ̀kọ́ dá kékeré nìke. Lẹ̀wọ̀ sí ròǹkì náà ní secret. So àmì word àmì latest màdó abbreviative latest lẹ́pàá tó òun màdó construct. Ẹ̀hún kì í àwọn kọ̀ọ̀rọ̀ lọ́la ń fi sílẹ̀ wadi mune ko jo yo man nafsun hakimun qati'un lahu sirrun nafsun nun wal qalam sun qaf an qaf hakimun ha hamim hakimun qaf ha ya hakimun mim alif lam mim قاطع قاف ألف قاطع ضاء ضع عين له سر ألف لام هو طه أبو بمدازم له سر سين فايرانكو يا سين أنا مدازم ra'aha alif lam ra ami word is mother shadow formulate am abbreviative letters le ọ̀pá kó ma ló ma tó construct neptune hakimun kọ́ọ̀tì ìlẹ̀hùn sírù ami word kọ̀láńtẹ̀ kọ́dá gbólógódó mi ti kú gbòǹgbò ebi tí wọ́n dóbi lord of wisdom lẹ́hùn sírù ìyàtẹ̀ nàmi secretary tí wọ́n ìjọba kẹsẹ̀ náà ti fọ́nmá jàjọ̀ mọ́. àmì wẹ́ẹ̀dì kì fọ́ọ̀mù aliflẹ́mim aliflẹ́mim rọ aliflẹ́mim rọ alif ẹ́ hamim hamim àìsí kọ́ yasin sọ dùk àmì wẹ́ẹ̀dì àmì lẹ́tàs lẹ́pìtì òun wọ́n kọ̀ǹtúrọ̀kọ̀ làbí àdìfẹ́ ìlú rẹ̀ ibùdó mọ̀ ìkùrán àmọ́ ibùdó kẹfìr yàwọn dọ̀là ẹwà gà. تدابل سيدنا أبو بكر الصديق سيدنا عمر سيدنا عثمان سيدنا علي رضي الله عنه أولها من التابعين أولها من مال من ننا ننا من التابعين أمين علماء القرآن بيهما ننا ننا معك كاتنه the best interpretation ɗan kuna kajen kuna yi mi abbreviative letter today is the wallahu a'lamu bi muradi alùmọ̀ àtọ̀wọ̀lẹ̀ àmọ̀ àdọ́jọ́dọ̀ kétele alùmọ̀ ayẹ́yẹ́lẹ̀ alùmọ̀ ayẹ́lẹ̀ yìlẹ̀ èyí dúdé àmà abbreviative letter today wọ́n lẹ́dí àǹzọ́lá àìlẹ́kùn kìtàbù fíhí ayatun mùsùkàmátùn ojoodo ire kurani wu eyi kurani la anami aya on ecological verses ama aya eke <coughs> e si na ŋa ma dɛ gbologodo ma da nere nwone ŋu ne saa eŋkɔ yɔ min ama rarɔ yɔ le ama dɔjɔ do kete le alikami amu na interest me tuta kɔ lame le alikami ati baada le eŋkɔ bɔ haram eŋkɔ bɔ ti halal. ẹmọgbọ yóò nẹsẹ analyena ẹmọgbọ yóò nẹsẹ alutuna ó nẹsẹ ọmọgbọ ọjọ àwọn ẹdọkọ fíhi ayatun muhkamatun àmàyàmú kàmátùnù nàmú mẹfọ kwalùkù sórí ẹgbẹrẹ wọn kọrù mùtàṣàbíhà hùnà ummul kitab àmàyàkùn àmà ọ̀nkì kóbi kúlù bá sixty nine kì kọ́máǹdì àwọn ẹ̀rọ yìí ọ̀nà mọ̀ tí kó lọ ìbá adájá wé òun yí àmà ilé rẹ̀ papò àmàtù gbàọgbà òrítàlẹ̀ ọjọ́ ìgbìrọ̀ wú mẹ́ mẹ́tìnì mẹ́ra rọjọ́ mẹ́tìnì mẹ́díwọ̀n mẹ́tìnà mẹ́rẹ́júmọ́lá mẹ́ àmà ilé rẹ̀ bìyẹ fúra ní mẹ́lódé wọn àmì ayatun mọ́ṣùkẹ́mọ́tò alùmọ́tò ọ̀la máa jálẹ́jà máa rà rọjọ́ yìí àmà àmà kọjọ́ tó kalẹ̀ mọ́lẹ̀ wọn yóò fílẹ̀ mẹ́rin èdè òjò papọ̀ wọ̀rọ̀ kọ́rù àmà ẹ̀bọ̀ mutashabihatu some are allegorical or metaphorical meaning is not explicit if you raise your hand out mẹ́ra ọjọ́ explanation ilẹ̀ dùgbò ilẹ̀ ó yóò dé ilẹ̀ tọ́mọ ọmọ ẹgbẹ́ gbàgbẹ́ nìlá dákọ́rẹ̀ university lẹ́jẹ́ ìkùrán ọwọ́wọ́ arahman alal arshi istawa abi istiwa ya láwọ́ dẹ́wọ́jẹ́ alárẹ̀ṣì ọjọ́ kàwọn mẹ́fẹ́ ń dàbójú mu ìtọ́nà tọ́nà ọmọ mẹ́fà mẹ́ni rádá kọ́wẹ́ كيفية الاستوائيه على العرش ليس معلوم عندكم ليس معروف عندكم قصر, قصر عقلكم anti de rasuru na ko le me nya renya grass no le yele me ma ti is e wa ya la o on his on his throne ama e bi sami ayatu mushtabihat je qur'an rawa, o kan unsiyatin idoro me jiko me ya se jodu qur'an ede ya se jodu ojo ede yàtí ìṣòdọ́ níbi muhammadu ẹ̀dẹ̀ yàtí ìṣọgọ́rẹ̀ ẹ̀ṣẹ́ yàtí ìṣe ọ̀pákúnlẹ̀ ma àǹzẹ́lẹ̀lọ́rọ̀ bí ha ní sọ̀tọ̀ bẹ́bẹ̀ àdígẹ́dí hujja kó yá yáta kàkínà ojú ọkọ̀ náà ń ṣe kà wàsàlámùn alá ìgbà ya 130 in súra jẹ́rọ ní súra yà sí ìdílé ìjọba wa wọ́n ti wà sọ́fà ti sọ̀fà ọ̀pàkó lẹ́dú sí explicit statement wọn lẹ́nu sí gbogbo àníbi ẹ̀nà ọ̀sọ́gbọ́n àpamìta rí wọn the best thing allahu alamu bi mọ̀rọ́dì yìí bi zálìká ìgbélẹ́gbẹ̀ àmúgbó tó tẹ̀lé àmì àbẹ̀rẹ̀ bí i ti ń lè tàbí rẹ̀ ó ti ilẹ̀ mọ̀ kákáp ẹnkì anyálò dáàmì ọlọ́mì ni káàkiri mi àbúrẹ̀dì etí fi létà sílẹ̀ iye òṣìṣàní kùránì tó tó fi fi ń mú nẹ̀ òpáyínú yàrá kùránì kùránì tiẹ̀ nánà ń fi ní ńlá kàmọ́tàkàdà ọjọ́ ìbọn máa nẹ́nu. ìmọ̀tí nínú sákàdà ọjọ́ dúkìá na bẹ̀rẹ̀ bí etí àmì arọ̀bù àmì yíò kọ̀ọ̀lá gbìtìgbìtì àmì orétọ̀ olóhùnmájú ẹ̀rọ use abbreviative letter kọ̀ọ̀lá ìdí àwọn àmì arọ̀bù nẹ́nu style yìí dẹ́sì kùránì náà manule kùránì ara mànẹ́dù call attention mass abbreviative letter kìlẹ̀ máa dé ní bọ́ mẹ́ ah, ah. àbọ̀ ọmọ ọmọdé wọn bọ̀ sáré lọ́jọ́ ẹlẹ́rìí rẹ̀ àǹkẹ́lì máa kọ́ látẹ́jọ́n malẹ́ rẹ̀ rẹ̀ ọ̀pá ìpè kúrá nínú ọ̀hún tí ọ̀kì ọ̀nà ògbógbòlò lẹ́ẹ̀mí ẹ̀rọ ذلك الكتاب لا ريب فيه حامين كتاب أحكمت آياته كتاب لجنة القرآن قاف أورلو والقرآن المجيد يا أسيم والقرآن الحكيم gbogbo ẹ̀nàlẹ́ máa ọ̀làkùrá ní ayé èdè ògbó òmàrọ̀ ní ògbó ògbóró which means ama abbreviative letters is a link bí kùránì bí màá ní link báyìí mú òjìzà that is miracle kalkuran onu godugo ne bolo ili mingi ide ike kolam ibola gide lisio takada al aqsamu fil quran li ibn al qayyim al jawzi volume 2 3 iyo takada ole ina mole bo ko du luba mola gide kola qur'ani ko yodu rono e bo gole mi gide de yen wal qur'ani hakim o jo wo bo go kal qur'ani o is full of wisdom qur'ani e wa by wisdom e ke duma de la e na yan al qur'ani de wisdom ya al qur'ani abo e motul itubu e concept man no ma kuma obu دفع من ساينتست دفع من جورناليست àmì geologist àmì doctor àmì geographic àmì astronomer àmì astronomer abokinuma history amúmọ̀ yé lélélélé bí alùlé ilẹ̀ ògbókè dìpẹ́ amúmọ̀lẹ́ àmì òsínọ́lọ́jì marinọ́lọ́jì amúmọ̀ yé lélé sáyẹ̀nsì yá ògbújìjì àgbújìjì lẹ́ òbẹ́kì lè yíyí òun lẹ́ àmàyé kéré ẹ̀hùn kì dàmọ́ bá wá tòwé òmàríkà máa wá nẹ with conventional machine kisoma yuzu kama nike dirive mawehi yataka munajoda kuma kuhumuma otaka do muna kidoba wakola mu maleja ni mcha alqur'ani alkarim to bila kogi mojima alqur'ani tami mbeki numayo ngenele ama mojima alqur'ani ta kama chama pale okata أبو القرآن أجوني أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا أولم يروا أن أولم يرى الذين كفروا أولم يرى الذين كفروا أن السماوات أن السماوات والأرض كانتا رتقا وجعلنا من الماء كل شيء حي أفلا تعقلون بارك الله فيك أولم يرى الذين كفروا أيضا كم كافرين ما تجوا ما قوم ما لك ولا من بكا ما جوا ما جوا ما قوم ما لك ما ما كده نيجي تبقى أبي أم كان يبي محمد ونأكل بوجوده òun níbi bá tẹ̀sán ní tọ̀ntàkùn bíbélì kù àbí kìí káàkiri lẹ́ẹ̀ ma tuyini ana tuyi ojande tuyi ori tuyi ayi tuyi omuno munafa mi machine ma ti mo wele ma un tuki ma ya irori odo kama wa ma yi amale ma mi ye ti pa ipa pitipiti wa ewe ti pa ipa pitipiti te wo te ori ti ana ti oyale ma ma de yudo kuma ma ne anna samawati wal ardi كانت ربا كاكو يلي ميبي فانا ميبي يتقوم دما قراما ففتقناهما تقعوا مدر بلامتين وبيلها إرسس مغانياتي فاكبو kaka mwana dumani kaga odago umata bale kana gari research research ngaya dawana eh research male mtu biruma yune كأثنه وجعلنا من الماء كل شيء حي أومه كمومه أمدوك سنعم نولدوك ككب لا فمولا إذ أتاك وضع ما يقول لك ما máa ń lé ọ̀rẹ́lẹ̀ àbẹ̀kúmálin máa ń yá pàtókẹ́ wọn mímú jókì máa nà ọkùnrin mi o sákìlì kẹsàn-án báyìí mo máa mú ìkọ́ àkàkọ́. ẹnẹ́bí ti àbàbà jẹ́ ibò olùmíràn kan kúránì lè dá kàmẹ́ ọ̀là kúránì láti rí àbẹ́yìn mọ̀mẹ́yẹ pẹ̀lú ọ̀tún kápẹ́ síbi tí ìtàbà lè rí màá rí àbẹ̀kú máa rí nínú ọlọ́gbọ́n وربنا والقرآن الحكيم ما ما ديفاين الحكيم في قرآن نوى ديفينيشن هم ممكن يريد أمو تكدا it will be voluminous voluminous ohun yẹn ti wọ́n tó ń wọ́pọ̀ gbọ́ parí kùránì gidẹ́ ìṣọ̀tàkàdà full of wisdom kàkiri ní ìnẹ́kà إنك لمن المرسلين ويوم على صراط مستقيم بيعه تنزيل العزيز kuma na da jan بارك الله فيك وجزاك الله خيرا أبقى جوجو القرآن is a full of wisdom is the unlaka um, jawab al-qasmi le yani innaka o yani gaskiya wa nabi muhammadu لمن المرسلين ujidu kama tujike kama nisasunuya nibi ekueta nibi ni amadabata wala mai aba ope pete ti ko won ya ti je de ko wa no lu onga hela mude le ke we le akolo muta o do ba da mo le wi kama ni àmọ́ ìfìfihàn níbi ẹlẹ́kẹ̀ẹ́kẹ̀ẹ́ ẹ́tàí ó yóò ènìyàn náà wà débi èmì ẹ̀tì ẹ̀dẹ́ àwọn onújẹ́mì kòkọ́ ẹni bí ó àṣọ onújẹ́ ẹni èlò ọ̀dọ̀bàdà wọn lọ

bẹ́ẹ̀bọ̀ tí máa tíráyìn dúró ọ̀sákàdé kọ́ dúró sẹ́ndì àmẹ́rin fídíò fídíò lójíjé fi íńtánẹ̀tì káàmà odò níbi àpàdé kódé ẹlẹ́gbẹ́ mú pàdé ìyàtẹ́kù ìgbélé kùmọ̀tẹ́tà àṣàrí ìwọ̀n ojú ẹni wa níbi muhammadu máwọ̀ wọ́n ní ẹwọ́n ní sẹ́ńgẹ̀ sí àdágọ́ ọ̀nà yóò kọ̀ pàá ene dugu mama kuwa e dagono ko kwa gyale beni imala ko ya pati mm, ala siratin mustaqim uwei edago nengi sona yoko kwa qurani ji adio wele tanzila enye rogunchi ala azizi kubo ungala azizi ena kwayo ki achan kwayo ki agadire ne tene duru arrahim orúdó ayé yóò mi àmú lè tàbálẹ̀ tàbálẹ̀ yìí tó dé yóò mi wọn lẹ́gẹ̀ẹ́ ní rẹ̀kùránì hù àmá ní ìdánilẹ́ dúkìtì beneficiary yóò mi ọ yé gàlẹ̀ rẹ̀kùránì yóò tẹ̀mẹ̀ yẹn ìdí bókì mẹ́dọ̀ kún ọjọ́ kùránì lẹ́wọ̀ máa dùn ṣe tá máa rọ̀ wọ́n kuma kọ́lẹ́ lójúdú kuma dùn máa máa yọkọ̀ ká máa rọ̀ kuma alẹ́ ajá marohuane kuma dungo kulu bile bibi kiko kitu kama roa kitu na wale kakima tungunu okongi malubu bungen totu marohuane dei marohuane kuma nipato laka madupe uma dudu kodo ne kala adubi akojiro uh, kokoya totu kuma bitugu ima manandu munu kọ́ ìná pé nǹkọ̀kọ́ ọdọ́mà lò lẹ́wọ̀n àti àná pọ̀kọ́ bí ẹ ìdọ́mà pé bí kí sáré lóṣù mẹ́rin ìbí ọgbà yìí màmí yóò rí dàbẹ́ ní ẹlẹ́sẹ̀ màmí yóò rí dàmọ́ máa wù ú kà á ọ̀rọ̀ ká gbà á ọmọ àwọn ẹlẹ́sà mìẹ́mìẹ́mìẹ́mìẹ́ á lè ẹ̀rọ lẹ́sẹ̀rọ̀ lẹ́ ó yà tó túbù ẹ̀rọ lẹ́sẹ̀rọ̀ lẹ́ ó begala ma akọle ma me kwa gidi kwa ya udagwe biene ti ato kweli jeli ono bile ma de ra che rogo ma me yo are rida bo ko ti ya nya ta ẹ̀ka òkọ́sẹ̀ ẹ̀yàn tabalẹ̀ ẹ̀lẹ́gbẹ̀ẹ́kọ́ ẹ̀ka ẹ̀ka ẹ̀kọ́mọ̀lẹ́ ìsàdókèdè ìmúkọ́nà yìí dókòrò yọ. iná àwọn ẹ̀yàn òǹdàgáyà yìí ní mẹ̀nẹ̀mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ fún ìgbà ọ̀tùtù tó

wíkárò àwọn ọ̀nẹ́tẹ̀lẹ̀ ọ̀dẹ̀dẹ̀ mamẹ́ òmùmẹ́tánì kò yí ọ̀nà òbílẹ̀kùnmẹ́ wà ó bì kó wẹ́nu kọ́dá fẹ́ ìdílé ìdílé kà mẹ́tánì kò yí ọ̀nà òbílẹ̀ yódúgbò ńlọ tó amẹ́rẹ̀ fóòye. ọgọ́ yẹ̀sìn kìdẹ́ ní sẹ̀dẹ́bùrù kàmá tutubu tòwó kàmá tutubu máa wíyú àníyàn náà ọjọ́ bí máa nẹ̀rẹ́ lóde ọmọ ọmọ kọ́ ọ̀nà mi wá máa gbọ́ ọyún. ọbọ̀ yẹ sí ilé máa yẹ sí ya kẹtùwà ya ìlú ya dẹ̀kẹ̀dẹ̀kà ya ìlú a ìṣètò àǹtòhìbá halidu wọ́n ìkúrò ẹni lẹ́ẹ̀kì ya dẹ̀kẹ̀dẹ̀kà ya ìlú habib a ìṣètò ilẹ̀ concern Habib Aishata ilẹ̀ concern báwọn yìí alẹ́sìrọ̀dún mustaqim ya katiba ya ilu Habib concern ilẹ̀ ẹni mẹ́dùn àmá ya yóò kéèké máa dé ìsìsìrì kó lè máa yóò ẹ̀rù gbogbo tó ti tálà ilé bí àrídà máa yà sí ṣe kọ́ máa kọlù bí orí ilé máa yà sí nǹkan rúfù nínú kọtà àmì ààrẹ fún dúmọ̀ ní kọ́kọ́ dágbà ìṣẹ̀lẹ̀ yẹn wà máa dálẹ̀ ilé máa kọ bí ṣẹ́kẹ́lì wọ̀ nẹ́kọ̀dùn inú ó tẹ̀lé ìyàndomi ìyàndomi máa kọ bìlà ṣẹ́kẹ́lì wọ̀ binakofin wala sakali ilomi ba ta sha fi imudana watalin ẹ̀kọ́ẹ̀tàn bila shakalin wala nakadin ilomi ní ìyànà watalin ẹ̀ o ti takẹ́yà pẹ̀lú àgbọ̀ ngọga nílò kó kàkàkì ní ẹni ọ̀nà ẹ̀kú dáná ní ẹ̀mí agbọ́lá abájọ yìí tí a mọ̀ olùkàpì ìṣe ní ṣe bó kàn kọ́ màgbọ̀n mọ́ olùkà àwọn káàkiri àti láíláíláíláí iná àti ìbò lè du bọ́ nǹkan yá kàkì dé ẹ̀jẹ̀ tó dẹ̀wọ̀n mẹ́wọ̀n ní kọjú èdè náà máa yọ ọjọ́ wọn wá yéé kẹ́ ẹ̀dẹ́ àpapàgbọ̀ rẹ̀ sí ẹ̀wọ̀n tó ní lẹ́mọ̀ tí ní ṣubú gidi ọkùnrin máa rọ olùkà olùkà nù dán rírà nù wọ́yún ọmọ ìṣòtúbù fífi dẹ́ la ilaha illallah abele tàbí malẹ̀ ńgbà máa ń yáyá lè yá lè àmàtàmí malẹ̀ ńgbà máa sọkọ́ lélele àmàtàmí malẹ̀ ńgbà máa nọ́ rebùlù bẹ́ẹ̀ yá rí màmá nàbí ní yá lè àmì malẹ̀ bẹ́ẹ̀ làmà pàkì tùmọ̀ akẹ́lẹ́ mẹ́rin kọjá àbú ìlú ẹni kì yá ìrìn gbogbo àwọn òyìnbó ma ẹjẹ́ ìrìn ká òmà sùrùkú lé tẹtẹbùrù eti àpàdé ni o nẹsẹmúdà káàbìrì ọgọrin kì í dúmi ọ lè má yegeyege kì í àti ohun má ememu ní ememu ẹn kì í àmìyàn àlò ewó kì í apẹwó ìdàgbọ kóòbù kọ ike gbà lẹ́la mu takotako takotako yìí ọ̀nà ìmúdèfú ewu lámú ewu ẹkọ kámú ewu ẹsẹlẹ sára yàtí ro ewu ẹmú pàdé lórí ẹ̀la ràmù ike lọ. ọ̀tọ́ na ebi òmùnà wọ́n ti ní pẹ̀mẹ̀ èyí pẹ̀sí kìtẹ́ ìṣẹ̀kọ́ sákàdé ti dúbọ̀ ojú àkádọ́ ojú àbáyé màúdù parukú àmà àdọ́jọ́ mẹ̀mẹ̀lẹ̀ gọ́ọ̀gù màdáhùn ti jẹ́ gbàgbé rẹ̀ ọgẹ́lẹ́ àmì mọ̀ ní mọ́ngà àmì mọ̀ ní mọ́ngà náà ọ̀wọ́ màá ti tẹ́pá sí àbókùkù èwo

ubiladi amali majiri akote karatu aki kurani yoji majari alalo agoka udu pago meji udu ikukuma toko losaunga chakoyo giligiligiligili amutu aki kurani yoji kurani eke ngone bado hata usilemi mbebo cheleji ee ṣàdọ̀lọ́nà mẹ́nẹ búlùbúlù àmẹ́nẹ ìwá ìwá ìrọ̀lúmùnùgbò yọ kúrò àmọ́tọ́ kura kúrò àná àti kúrò ní ó yẹ ẹ̀bọ̀ ọgbọ́kàṣà tọ̀kàtẹ́ yóò kété mà bọ̀ bẹ́ẹ̀ lábàgbé

ìfẹ̀rọ́nì injection tẹ́tẹ́ kó àwọn ọdún àyọ́mí ọ̀la yìí kó àwọn ọdún náà òun ayọ́ ló kà yín ìbò ìdíje tẹ̀ ẹnkọ́ rẹ̀ dẹ̀ wọ́n prescription wẹ́ náà mi dókítọ̀ ìjà ń pa yìí màá ní tirẹ̀ ọgbẹ́lá mi jẹ́ àrèlége yọ ẹ̀ma àlùmájèrège akọ́jọ́ kàtúgbòmù wa àdúrà wọn wá ti wọ́n àdúrà wọn wá yẹn ti wọ́n wọ́n yín òbúkọ dúdú wọn ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òbúkọ ọ̀rẹ́ ti dá kìnnìkan òbí lẹ́yìn ẹ̀yẹ ti wọ́n yẹn ti wọ́n ọgbọ mẹsẹ wáyé ọkà gbé wáyé ti mú mi kákó ẹsẹ kánú lè pa ẹ àjẹdúnà gbé mi ẹ náà kú ẹ náà dèké ìyàlẹ dúnà mọ olùgbé ń wọ ẹ dáná àdó agẹdẹ yìí abíṣẹ ń fi sẹẹsì kiri èsì milan bọọlù anẹyìn ọmọ ayé wà á bù bọọlù rẹ. ìwọ tó gbé kẹkọọ máa tó kọlọ mi lẹyìn amẹgbẹ àti pálọ mi láti àdó ọ èèyàn kúlú kéèkì dábẹ èèyàn àjẹyẹ ametiye ile noneleza kijevi nkwangu nikuima maaye nyana Ado adoa wa prescription le adoale akesibu ligamuduume abiwao ligamuduume yasimle mamuduume kuwekeke boa igala yeni ememu ne ememu ẹ̀kì àrùn àlewó òun àpéwó yóò wọ́n májìrí tẹ̀dùlẹ̀ ìtàlẹ̀ àmà wá yàrá lọ búkú dúdú lóòdú aago mẹ́ta ẹ̀lẹ̀ ilẹ̀ mẹ́dẹ̀dùn mi ma ní àmà òògùn mọ́jọ́ lẹ̀ máa rẹ̀ ọmọ lọ òun náà kójó kolójó gírígírígírígírí àmà àlùmájìrí mẹ́rin ẹja dáhùn mẹ́ta tó wá mú gbogbo ìbúlú a máa bòkú tó dèrò lamáyánà òkòlò a máa bí wá a máa tó dè fi yọ yí ọ̀yọ́ bí máa nẹ̀rẹ́ yóò dán wá kùránì tanzilin azizin rahim ọkọ̀lọ́ ìdọ́wà fún abike iṣu túbù ní sọ̀wéjì ní ṣe tó ní ṣe nàbí ẹ̀rọ̀ tẹ́ ní lọ́dọ̀ àwọn lọ́rọ̀ wá bí ẹ̀sẹ̀ àtàwà. Ìyàn, wọ́n ti. Bára ọkàlẹ̀ òkè ká. Kúrá ní gidẹ́ ìmà wú tiẹ̀ sí wọn nígbònúgbò ma rọ̀gbọ́ wọn mẹ́ a ma kọ́ mọ́ a ma dúnmọ́ gómìnà ká ma rọ́a mẹ́ gbọ́nyọ̀nyọ̀ lìtùmùdérọ̀ kọ́ mọ́ tó dúkú mẹ́ dùn sí wọn dùdù fetí wọn mọ ọjà mẹ́ dùdù fetí wọn bó wọn mú sí ọjà mọ́ òun lọ́rọ̀ àbà òun olùrẹ́tẹ́gì máa wà bá ma tẹ́ ma ní. mẹ́dùwẹ́dé lẹ́nà ma náà níbi díjá ma ní ọ̀ọ́síà níbi yíò ihe ni mẹ́ amẹ́ǹkà máa tẹ́ mamá ma ní màjọ sí ẹ̀dọ̀mọ́ igbélé màjọ sálí mẹ́ dẹ́pọ́ sóde ńwégú àgbàka égú àyà màjọ ńwọ́ igbélé tẹ́ sóde dọ́ọ̀tù yẹn mẹ́ni wá má lẹ́nà ti dùwẹ́ tí wọ́n ma ní ọmọdé àlélẹ́ gbogbo toa moja mbegu cha nibi wangu mangini ma duwe dinga ma lu hirte kama sama manen ma ungiro abaun ama tema ha kwa umgo pilun ma jene ubolanyo ma le fikiri kidu wangu man ma bima tiyo kuche kwa masila kuche kwa makutu yu kuche koi abek ma jamamo kuche kwa leku abiriju wanga mangini umama duwe dinga madek abu abirejuma wanga matama ni poko mgo filun tak mamuda mamuda mena ukolanya madu etinga be kidi yama ningini kuma yola mala mangoko atamagen megba megma megokuwa yisunna wa yito yidi sinna yise أيها كافيتون رجل ما بويجة ما أفنضرب عنكم الذكر أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مجرمين الله يعني أفنضرب عنكم الذكر أبدا أعون القرآن دروانا بوازن كويلومي ma ọnụ bumete tiwelule ume sabhan matumeno yokwo zogmen atieedome an kuntum ma musrifin sukane kama muda na upanu nini mozote eso ya ọjọ́ mọ̀dọ́ ọdún wájì níwájì kí lulẹ̀ muwadutia makogesia ng'ombe na sahi hikima walmauizati lhasana muwadutie uvile kama nekina birejo lolawa wekuwaja keju kiabieju inini koyotere akonyela shingu matuwaji nikamanuko kumeng'auna ọtí ewu mẹtẹun mẹ àdúgbò kọ àdúgbò ọgbà ọ̀nà àdúgbò ọgbà gbèrì mẹtẹun mẹ.

abẹ̀fẹ́mọ́ kààrẹ adùkọ́rí kádùlùgbú ẹmọ́yí dùkọ́rọ́ gbùrọ̀ náà owó ìtẹ́dàgà fún àyàkọ́ kàgàkù wà tọ́ ọ̀kàyí apẹ́kẹ́ ẹmọ́yí ìrẹ́dọ̀ ọkọ́ mẹ́ẹ̀ẹ̀kẹ́ bí dídọ́dọ́ mẹ́ẹ̀bí ẹ̀yọ́ kí mọ́ ẹ̀ẹ̀kọ́ agbọ́kàdá náà mẹ́gúnlẹ̀ yọ ọba yìí wà ní kọyìn ọmọ ẹ̀ gbọ́ bí mọ́ ẹ̀ẹ̀kọ́ ìkọyìn náà eyo ọgbà yìí eyo mú bìnú bolú kàké àmọ́ ẹ̀gbẹ́gbẹ́lẹ́ kò máa má dẹ́rẹ́ ní dá jẹ́ kọ́kọ́ àná wọ́n ti lẹ́wọ̀n má tẹ́lẹ̀ ọmọ èèkù ẹ̀bí ọmọ mẹ́ta kọ yẹn bí ó kà wọ́n yẹn náà dẹ̀yàn ọmọ abájọ yìí ìgbà òun onúgbòǹgbò ikú àná ọmọ ọdọ mẹ́wọ́ ti dúdú ló yú kó ìtì méjèèjì wá kọ́mọkọ́mọ dága fa ìdága fa ìdága wò lílí àwọn ìdága gọ́ àjẹ́jọ́ kọ́mọ ẹ̀yẹ tí mo wọ̀ ọ́ ìmọ̀ àdó lílí yú kó fa ìrẹ́yú. abẹ́kẹ́ ìlú yukọ́ mẹ́ kí ráìnì bẹ́rún lẹ́tẹ́ iyọ̀ tẹ́kẹ̀dẹ́kẹ́ ìsì skúlù inú kí mú gẹ́ ní yé ìdìfẹ́ wàyàn lọ́wọ́ yàmúdọ́mọ́ ti àgbọ̀kọ́ ìhun kọ́ masalasi ẹ̀yàn dẹ́kẹ̀ yìí o olùgbé ń tọ́gbọ̀ ẹni dúkìtọ̀ ọ̀gbìn lájídájú mẹ́rin ní èjì gbogbo dẹ́ mẹ́rin mi ò rí rẹ̀ ẹni èjì ní ọjọ́ tó rí lè àmọ́ máa ní ọjọ́ tó rí lè rẹ̀ ọgẹ́lẹ̀ tó nìkan mẹ́rin kí dẹ́ yìí àbẹ̀kọ́ mẹ́rin kí múdà gbà sábà ń mọ́ bí èrò wá lè àwọn àmọ́ òwúlà ní iná tí wá bì dán ẹnẹ́rù ń lùlù rí orí yóò ṣẹ́jú ojúdú àwọn ti gé màá lórí fún ọmọ tó bẹ́ẹ̀ sì lè gún gbére àwọn anẹ́bọ̀ máa alùkù ẹ̀dẹ́ ẹ̀kọ́ mẹ́ẹ̀ tí mọ́ ẹ̀kọ́ agbọ́kàgá mẹ́rẹ́gú àti ìdó egú àwọn ẹ̀bọ̀kọ̀lẹ́ wọ́n rí gẹ̀ẹ́sì ayẹ̀ ìṣàlẹ̀lẹ́ òun gbòjí ma mú bọ́lẹ̀ ṣàdọ́wọ́ mú bọ́lẹ̀ ọjọ́ jẹ́ kó wà jìmẹ̀ kí má nẹ̀gbà yán

rọ́bẹ̀ yí ẹ̀jẹ̀ yí ní àmì ẹ̀jẹ̀ yí ó ní ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ní mọ́ pátábà ẹ̀jẹ̀ ní mọ́. tó ọjọ́ kí máa nẹ̀rẹ́ jọ́ dùn wá. tabalẹ̀ tabalẹ̀ ń dúkà níbi náà ọ̀ kúránì dúkà níbi mọ̀ọ́mọ́dù bá gbẹ̀ǹkọ́jọ́ mọ́ka ẹ̀yà ẹ̀fẹ́ لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون الله قال يعني لقد حق القول جتيا وقال يوم دوسوسو ibu kọrọ ilẹ̀dẹ́ لده wé ha ya yóò múnẹ̀ yóò na mọ́ na ولقد زرعنا لجهنم كثيرا ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك وأولئك هم الغافلون tala tóra pèlè àná àm àmẹ́rù ti tala ọ̀nà àyà yìí dẹ̀ arab ọ̀nà àmúrọ̀ ìbò arab ọyọ ni òun ọ̀nà àmú nẹ́ẹ̀ka ṣe gbàmà ìyẹnu ti tóbi tó wọn sọ̀nà àbí lẹ́ tuntun náà kọ́wọ́ ìbò wọn sọ̀nà àbí rẹ̀. àbí lẹ wá yìí bí kẹ̀kẹ́ gbọ́ ọ̀nà àtọ̀là máa lo

ó kọ́ àdúgbò kó pé màsálásí ń bò kọ́lì ìtòlè ó ju fílìdì marimans pé màsálásí ó yọ ń bò kọ́tùlè ń bò máa ń nà mú mọ́tò ayọ̀tùlè tó ọjọ́ ìnìlẹ̀kọ́dé akọ̀lùkọ́wùlù gẹ̀ẹ́sì ọkọ̀ lọ́jọ́ tẹ̀ wábà oyi oyi bama ìlègàtẹ̀ gbọ́àbọ̀ yóò yí ilẹ̀ àmúnẹ̀ torí lè ṣe dúkìtì ṣe ń ná ẹ́tẹ́ ló yí ilẹ̀ àmúnẹ̀ ẹ̀dá ọmọ mọ́sálásí ma ní spíkà ọ̀wọ̀ dókítà ààrẹ wò àbẹ́kì yọ àmọ́sálásí lẹ̀ mọ́kọ́wátọ̀ mẹ́rin ọgọ́dà bẹ̀kọ́ mẹ́rin àmọ́ ní disco ń dàbí mílì mẹ́rin rọ́ọ̀n mọ́ e ti dé ewu omúnẹ̀mẹ́ ewu ẹ̀kẹ́ ẹ̀fà ìbí àrùmọ́ má dọ́mọ̀ òun dàgbé ìjìlẹ̀ ìyàwó sọmọ òmúnàgbù yíwu masalasi òsì nébọ̀ ma ní sífíkà dọ́wọ́ táa ayé alẹ́sọ́lá ayé ẹni ẹmúdẹ́ lọ́wọ́ màtílẹ̀ ìkọ́lẹ̀ ìkọ́kù ń dàdó dòlóhùn ìmúdà ní ilẹ̀ gọ́mọ̀ ma dọ́ ma invite mú iye ọmọ ma dò bùrùkùtù ń dúkìjọ ma dùn ún ma dùn ún lọ ń ún àmú pópò ma ń owó pẹ́kàlì ìyẹ́lẹ̀ ní yẹ́rin lé ọ̀nà ìwọ́n bí mi ọ̀nà ìwọ́n dọ́mọ́ bẹ́bọ̀ agbè mọ̀lẹ́rù mọ̀lúlẹ́ tí kò kó mi dìde kàmọ́ lọ́bẹ̀ wá lò mọ́dàkẹ́pà mi pòlìsì máa pàyá kama ma mú má abẹ́bọ́wọ́ mú má yẹ̀kọ́wé ma ọmọ ma fi jẹ́ká gẹ̀lú má ma jí ma ma rábọ̀ tẹ́ ma mú yóò mọ́tò báà ya kọ̀ọ̀nà yóò bí kò lẹ́bí ní gbogbo náà jọ́bìnà kò máa kọ̀ lè ọ̀dọ́ ìyàn jọ́bì àtọ́mọ́ ilé orí màmá lè má lè lẹ́kọ́ni akọ̀lùkọ́ọ̀lù ẹ̀lẹ́ àfẹ́rìhì fọ́hùn náà yóò pè lóòrùn kòkòrò yọ kíkà kóhun sọ́nà bókà tó dùn náà ìmúlọ̀ tútù oyí ilé máa àwọn oyí ilé máa lẹ́ fọ́hùn náà yóò mìíràn àmọ́ ìmáàdì ìmáàdì fún ọgbọ́ra ẹkùnmọ́ nìbọn ọjọ́ ìyá wọn gáré lẹ́nu mọ̀nà ẹ̀wọ́n yóò gbò múlẹ̀ aláwòyẹ́ ni fẹ̀rí fi ó fi sí ọ̀rẹ́ kàkúmà sọ ni é ma tó dún lájẹ̀ wú àbò yí ma ìnà ìdúkù wà níbi kẹ̀kú kẹfẹ́ ẹ̀dù tẹ́tẹ̀lẹ̀ lábẹ́ ké gbúlú ma bọ̀ gbọ́là wa lè fẹ́ nóó tó dẹ́wù aya oyo yo ya siwi ha imdan ka ta kidai mata go kuma woyo li kuma yare na ki kuma do be mena ki mena ko ta da ya si roba roba yani agala na ba do dai subo ya jangela ni ya si fiti adde karuma yide tobile adin oyo ya bukata amena mana amena ọpọpa ami trustworthy àmì the trust one kíta máa bọ̀rọ̀ níbi àjẹ́rà mọ́jà àwọn àwọn àbílẹ̀ ìdíkẹ́ mọ́ àbúṣẹ́ nẹ́kì òbẹ́rẹ̀ mọ̀nà ìmádẹ́bálẹ́nu ìmádẹ́nà ọ̀pọ̀pọ̀ àti bọ́ọ̀lá níbi tí yẹ́rà mọ́ni máa gbọ́ máa dàgbàt máa lọ́jọ́ dàgbàt máa ń gbìjú jẹ́nẹ́bìrí èrò tí jẹ́nẹ́bìrí máa rẹ̀ ẹ̀kọ́ àbìrí kìí iye àlejọ́gọ́ máa rẹ̀ ẹ̀kọ́ kìtìkìtìkà yóò lórí ìyàwó ọmọ bébí ẹ̀dọ̀ lọ́jọ́ dàgbàt bọ́nà ọyọ́ jẹ́ bí yọ ọwọ́ náà mọ̀nì bí tẹ̀bìtà náà mọ̀nì bí sùdí náà mọ̀nì bí dàgbàt bọ́nà ọjọ́ tẹ́tọ́ náà ébìlì. ọjọ́ ẹ̀kọ́ wá sí dàgbàt ní dàgbàt ní yọ àmàdì pàbáṣọ̀n èèwù Ọ ìyẹ́wọ̀n akájẹ ní ẹ́kẹ́ èrò eke ní anyị m̀bẹ́lẹ̀ máa lo ma mẹ̀fẹ̀lẹ̀ mú máa yóò m̀bẹ́lẹ̀ máa kún yí ọdí ìdùsù mẹ́lẹ̀ yóò òtógbò tó yú dẹ́bẹ̀ wọn máa kó sùn mẹ́lẹ̀ yóò ọgẹ́ wàkàtí

ó ká mú mọ́tò màdúró màfi tíráàmì tọ́ọ̀bì lọ́rọ̀ ojú kọ̀ọ̀rọ̀ tá àkàjá tí ọ sẹ́mi náírà ẹnì máa fara ọ̀ tẹ̀lé tọ́ọ̀bì ọ̀gbẹ́ náà jùlọ òwò lọ́wọ́ bọ́ọ̀lù abẹ́rẹ́ tàbí àwọn ọ̀gbẹ́ làgbà tó tẹ̀sí sí kíjì gbà kíjì gbà kíjì gbà gbọ́dọ̀ òní kíjì gbà kíjì gbà kíjì gbà tó wà bá ọ̀ gbọ́ wọn yé wa. awọ ayọ̀ pé yàn jì yàn yìí tọ́wé yàn yìí tọ́wé ilé ẹ̀kọ́ ìláwọ̀ ìlátẹ̀rẹ̀ yìí ná tọ́mùnà títí tó dá kàmà tí mó rìdí ràjá jẹ́rẹ́ ìgbó ìdí ilẹ̀ gbogbo wọ́n pàwọ̀ àgbọ̀gbọ̀ mi bí mọ́ mi dágbé ẹ̀ẹ́ sí àmàlùwà gbogbo ti pànà gbogbo lẹ máa yọ gírígírígí gbogbo lẹ yàlẹ gbogbo lẹ bójá nà ìgbà mbẹ fẹfẹ fẹ mbọ la yà dómi yọ ní dúté tó fẹ kọnà ọgbẹ lẹ máa yọ máa gírígírígí olùbí ó yà tọ kọ

ewe gwane gwane february ọjọ́ mú mú adẹ́gbó igbó mi di méjì ẹ̀ta ọjọ́ ti hàn àtọ́kàtà ní àtọ́kàtà abú ẹ̀sí a ẹ̀sí ẹmúdàbà ọ̀yìn ọ̀rẹ́ ní kòkó akọ̀lá ẹ̀mẹ́ ọ̀rà kan ní kòkó akọ̀lá ẹ̀mẹ́ bí sí ló wà ní yóò wà nànà ẹmọ nànà nígbà tí bàjẹ́ ló ẹ̀ ẹ ló ẹ̀ ayẹ́pọ̀ kàbí ẹni bí wà lóko náà Gbogbo ẹ̀kọ́ nù rẹ̀.

ọ̀kùnlókùn tó ọdún ilẹ̀ àmàlà àdìntò pàkúmẹ̀ ẹnẹ̀ ìlànà tó dídé ní kòkò tọ́nà òtọ́nà àwọn yọ́dún máa wà yẹ̀wòyẹ̀wò dẹ̀ àbí ibi kí òtọ́nà ẹgbẹ́ àwọn ní أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Thank you.